alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi yashfi man yasha'u min ibadihi min almarad ọba tí ma ń wọ àwọn ẹrú rẹ̀ sàn kúrò nínú àwọn àárẹ̀ àárẹ̀ àárẹ̀ kò sẹ́ni tó lè fi dánwò àwa dúpẹ́ fọlọ́wọ́n ọba ọba tí ń wò wá sàn nínú àwọn àárẹ̀ wa gbogbo ètò tó kùnú ara wa náà kọlọmọsẹ̀ wò wá sàn bẹ́ẹ̀ wasalaatu wasalaamu ala sayidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bójú sí ọlọ́run onílànà muhammad wa ala alihi wa ashabi ajma'in kó bá wọn ara lé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtàgbéyàwó lẹ́ni òun náà ni alimarọ́dù wa ilajuhu fil islam àárẹ̀ àti àbáyọ nínú ẹ̀sìn islam ìwòsàn àárẹ̀ nínú islam ìlàgbéyàwó ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àárẹ̀ alimarọ́dù sunnatullahi fil ard la tatagayyara wa la tatabaddal ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yín jẹ́ oyè wa ipe àárẹ̀ yìí òun ti ṣe ní dandan lérí gbogbo ẹni tí máa ń sẹ̀mí kò sì ní yí padà o àárẹ̀ yẹn dandan ni kọ́ wá béèyàn tí máa ń sẹ̀mí bàbá tí wọ́n ń sàárẹ̀ ká wá bẹ ọlọ́run ọba Allah tó mú àárẹ̀ yẹn wá tó sì mọ òwòsàn rẹ̀ kó wò wá sàn ẹ̀rí nínú tí máa máa wọ̀nyàn kó nínú Islam ọ̀kan bẹ̀ tó tóbi nínú àwọn tí mú yàn kó nínú Islam òun náà ni àárẹ̀ bọ́ba ti rẹ̀ wá ní islam á gbàgbé ọlọ́run ọba Allah tó ní ìwòsàn lọ́dọ̀ á máa wá wá ìwòsàn lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ń dá ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim wa nabluukum bish-sharri wal khayri fitna ọlọ́run ọba ní ìpàyínlẹ́kún ìpàyínlẹ́kún àdánwò ló jẹ́ fún yín lẹ́yìn náà yín dùn yín nú ìdùnnú yẹn náà àdánwò lòun náà wa ilayna turja'un ọlọ́run ọba ní ọ̀dọ̀ mi lẹ́ ń padà bọ̀ nínú àdánwò tọ́lọ́wọ́n bá aláà máa fi ń kàyà òun náà ní kéèyàn máa sáré suratul anbiya quran twenty one ayah thirty five òjísànlá muhammad sallallahu alayhi wa sallam anábì ìdí òye wáyé pé gbogbo ẹni tá a rẹ̀ bá ṣe kọ́mọ̀rò pé aburú ni o ọlọ́wọ́n bá aláà yìí máa ń fi oore yìí máa fi ń sábẹ́ àárẹ̀ nígbà míì nígbà míì ọlọ́wọ́n bá aláà subhanahu wa ta'ala yóò fi àforíjì síbẹ̀ anábì ní ajaban li amril mu'min anábì ní ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo máa ń sèyàn léèmà ni inna amúrahu kullahu khayr gbogbo tó bá ti bá yóò ní dáadáa náà ni yóò ní dáadáa ni dáadáa ni wa laysa dhaka li ahadin illa lil mu'min anábì ní ẹnìkankan ọ̀rọ̀ rẹ̀ ò ní rí bẹ́ẹ̀ àfikọ́ díẹ̀ ni tó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ dáadáa ẹni asabatu sarra'u shakara gbogbo ògbà tí ọlọ́run bá Allah tó dùn nú yóò dúpẹ́ kò ní anabi ni kó dúpẹ́ náà òun náà lóore fún òun ni asọ́bàtú dọ̀rọ̀ gbogbo gbà tí ìnira bá bá tara ní ti ń pariwo yé yé tara ní sọ́bàrà yóò ṣe sùúrù fàkànà khairan la kó ṣe sùúrù yẹn náà lóore fún ọmọ ìyá mi tó wà nínú ààrẹ fún ọba ṣe sùúrù kí fẹ́ ṣe kó ṣe sùúrù yìí ibẹ̀ náà lóore wà fún ọ kádàáwọ̀ máa bá wa tún pọ̀ nítorí pé bọ́ọ̀ bá ṣe sùúrù àdánwò tún pọ̀ sí i Sesuru sùúrù wà nú ẹ̀sìn rẹ mọ́kò nú ẹ̀sìn rẹ bí àwọn afẹ́sìn àwọn afáàsùn náà kí wọ́n tọ́ ọ sọ́nà léèrè ààrẹ rẹ fẹ́ẹ́ bí kọ́ mọ́ bá kú náà ló ṣe ń dààmú káàkiri ọ padà kú náà ní tásùkọ́ ọlọ́run bá ti tó mọ́ wàá kú ní kèfèrí mọ́ kú lẹ́ni tí yóò rí bínú ọlọ́run torí pọ̀ sàárẹ̀ wọn nìkan kọ́kọ́ sàárẹ̀ àlẹ́ àǹbíyá kulluhum wa salihuna wal awliya gbogbo àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run àtàwọn wòlíì ọlọ́run kò sọ́kàn tí rí ọlọ́run mú àpèjúwe wá fún wa lára ànábì ayub anabi ayub ó lo ọdún méjìdínlógún lérí bẹ́ẹ̀dì ààrẹ eighteen years ló lò nínú yàrá owó tí lo eighteen months ọ̀fẹ́ kò nu ẹ̀sìn owó tí lọ́dún kan yẹn lọ́dún méjì ọ̀fẹ́ kò nu ẹ̀sìn ṣé bí àwọn tó súnmọ́ lọ́wọ́ ba lọ́wọ́ bá dánwò yìí ọlọ́run sì padà fún ọ ní wòsàn bọ́dún náà sì pẹ́ tó ìwọ náà padà rí wòsàn inú islam náà sì ni ìwòsàn rẹ wà almarad ẹ̀rí ààrẹ yóò dà kọ́ lọ́lẹ̀ ìmọ̀ yìí pé yukọ̀ ríbùkà illallah yóò máa mú ọ súnmọ́ ọlọ́run ọba ni bọ́ọ̀ bá ń sàárẹ̀ ọ máa ṣàdúà bá ń sàárẹ̀ gbogbo àtọ́ bá ń kírun ọ máa ṣàdúà bá ọ ṣe sàárà ó ní gbàgbọ́ nínú agbára ọlọ́ gbogbo àwọn dáadáa yìí béèyàn bá ní sọ̀rọ̀ èyí ṣe é àlùmọ́rọ̀ orí ààrẹ èyí tó ń bẹ nínú èyí wọ́n máa yá mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tọ́lọ́wọ́n anabi sallallahu alaihi wasallam anabi ni ma yusibu li muslima min nusbin wala wasabin wala hammin wala huzn wala gham hatta shawqatu yashaquha illa kaffara Allahu biha min khataaya anabi ni gbogbo ìbànújẹ́ tó bá bá o àtàdánwò tó bá o àti ìnira tó bá o nínú ara rẹ̀ tara ni ọ gbogbo onira yẹn e e deri ẹ̀gún tó fẹsẹ̀ gún tó ru ọ àbẹ́sọ tó fẹsẹ̀ anabi ni bọ́ ọba ti ní ìgbàgbọ́ pé ọlọ́run ló mú wa ọlọ́run ọba Allah ló sì lè mú lọ ọlọ́run fi pa àwọn ẹsẹ̀ rẹ̀ àwọn ẹsẹ̀ tó lè rí bínú ọlọ́dọ̀ ọlọ́run bá ń jọ ọlọ́run sì fàárẹ̀ èdè fífọ́ inú rọrùn ọlọ́run sì fi mú kó fún ọ. náà léyìí tí ó dàrú nílẹ̀ wa àárẹ̀ ara àtàárẹ̀ sẹ́rí mùsùlùmí òdodo ààrẹ tí ó máa níla tarọ́ máa ní tí ó máa pẹ́ gbà mí mi ara ni mí ara ni mí ara ni mí àárẹ̀ yẹn ọlọ́wọ́n bá aláàánà ló pè àwọn kan bẹ tó pé ẹnìkan kan ò ní mà pé nǹkan kan sọ wọ́n lọ́ọ́ mà pé bó ṣe wà yìí ọ̀nà mà bó ṣe wà yìí oyè ọ̀gbádùn ó sì ṣe tẹ́sítì wọ́n sọ fún o. sórí eh, ẹran dúdú tí wọ́n ní kó mú wà ní tí wọ́n ní wọ́n fẹ́ fi bọ̀rìṣà àbó oògùn tó ń lọ lè ṣe tí wọ́n ń síngbẹ́rẹ́ tí wọ́n ń tẹ̀fá fún ọ wọn làwọn fẹ́ di ẹrù àgbà fún ọ gbogbo ohun tí wọ́n bá làwọn fẹ́ ṣe ní ọ̀là bọ̀rìṣà mọ̀mọ́ sí i tọ́ba ilé kú sérè àárẹ̀ yẹn ọmọ dáràn ọmọ dáràn ọmọ sàbámà pé kí n lọ wá ṣe láyé èyí tó ga jù nínú òwòsàn eh, fún ẹni tí máa ń sàárẹ̀ àárẹ̀ lọ́jọ́ pípẹ́ àbá rẹ̀ sì sọlọ́jọ́ gbogbo ẹ̀ náà àkọ́kọ́ òun náà ni kó so mọ́ ọlọ́run ọba àlá kó pe ọlọ́run pe ọlọ́run fún mi lálàáfíà ọlọ́run fún mi lálàáfíà Allah fún mi lálàáfíà Allah fún mi lálàáfíà ọlọ́run ròyìn anábì Ibrahim nígbà tí àmúdìsẹ́ nígbà tá a rẹ̀ tọkọlù ọlọ́run ọba ní wáyé dá márùtù fọwọ́yé ọlọ́run ọba ní Ibrahim sọ ipe bọ́bá rẹ̀ mi ò fàhùwà fàhùwà ọlọ́run ọba mi yẹ̀sìfì ní òun ní ó fún mi lálàáfíà sọ́ọ̀tù ṣọ́ara Quran twenty six aya eighty anabi ayuba náà nígbà tó rẹ̀ òun náà òun náà ó pè ọlọ́run wa ayuba idina dárọ́ bá ọlọ́run bá ní ẹ̀yìn aláàárẹ̀ sẹ́yìn ọ̀kàtà anabi ayuba ni nígbà tó pè ọlọ́run ọba rẹ̀ nígbà tó pè ọlọ́run wọn ò nígbà tó pè ayé àtàwọn àgbà idina dárọ́ bá hù nígbà tó pè ọlọ́run ọba rẹ̀ ani masaniya dùrù ipe ìwọ ọlọ́run ara nìmí ara nìmí wa anta arhamu rahim ìwọ sì ni aláàánú tọ́láàánú ju gbogbo àwọn tí máa ń sàánú lọ sàánú mi suratul anbiya Quran twenty one aya eighty three lọ́nà tí ń sọ ìsànábì Ayub ipe ó pe èmi ọba aláàánú mo sì sàánú ẹ̀ làwọn fáàfin nínú àwọn àdúrà tó ọmọ tẹnumọ́ lérí ààrẹ rẹ̀ ya arhamar rahimina irhamni ya arhamar rahimina irhamni mo pè wọ́n bàtí sàánú tọ́láàánú ju gbogbo àwọn tí wọ́n ń sàánú lọ sàánú mi nínú àwọn àdúrà tó máa ń ṣe òní yá ṣáfi ìṣfìní mo pè ọ ọlọ́run ọba ọba tí wò yàn sàn ìṣfìní wò mí sàn asálùlá àlàzímà mo pè ọlọ́run ọba ọba tó tóbi jù rọ́bàdà àrìṣìlá àzímì ọba tí ń bẹ lédè àràràṣì tó tóbi jù ayé ṣfìyà ní ipe kọ́mọ́sẹ̀ fún mi lálàáfíà ọmọ tẹnumọ́ ni bí àwọn tó ń bá kọ ọ̀fọ̀ tí wọ́n sì ń ha ìwọ náà ọkọ̀ àdúrà yìí ó sì ha ọlọ́run ọba padà mú okó nínú àmúdìyẹn asálùlá àlàzímà rọ́bàlẹ̀ arṣẹ̀lẹ̀ àdéhìmí ayẹ̀ṣìyàní anabi sallallahu alaihi wa sallam ni èyíkéyìí nínú àwọn akíyèmí ara yín tí ń bá ń ta yín tí ń ro yín tí ń dùn yín tí ń dà yín láàmú ẹgbẹ́ wọlé kẹwàá ní bisimilah bisimilah bisimilah ẹ wà ní a'udhu bi izzatillahi wa kudratihi min sharri ma ajidu wa uhadhiru a'udhu bi izzatillahi ìyín wá ìsọ pẹ̀lú títóbi ọlọ́run wa kudratihi àti pẹ̀lú agbára ọlọ́run tó borí gbogbo agbára min sharri ma ajidu wa uhadhiru kọ́lọ́hún mú aburú tí ń rí yìí àtàburú tí ń sọ́ra fún yìí àtàburú tí ń dàmí láàmú yìí kọ́lọ́hún mú kó pẹ̀lú agbára rẹ àti pẹ̀lú títóbi rẹ ọlọ́run sì padà mú kó fún yàn ní táwa dánwò ní tó ṣe rí bẹ́ẹ̀ ọgbọ́ wọlé ọwà kàbẹ́ ọlọ́lẹ̀ kọ́ ni o sórí nǹkan tí yọba jẹ́ kó gbogbo iṣẹ́ ayé àlàáfíà ọlọ́lẹ̀ wáyé láti kọ́ ni nínú àwọn ìwòsàn lẹ́yìn àdúrà òun náà ní àwọn egbòogi tó ní í ṣe pẹ̀lú àárẹ̀ tí ń sin ọ́ ọlọ́wọ́n bá ní kálá oyin ọlọ́wọ́n bá ní ìwòsàn bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àlá kò ṣe ìwòsàn léèwọ̀ fún wa léèrè àárẹ̀ ẹbọ lòun ní máa bá wọn ṣe omi zemzem ọlọ́wọ́n máa ń lò sábàbí fáwọn àárẹ̀ zaitun olive oil òróró yẹn ọlọ́wọ́n máa ń lò láti bọ́ ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ jà nínú ara ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn egbò tiwa ńlẹ̀ yorùbá náà tí ọba ti lẹ́nu nínú àwọn tó ti ń ṣe wòsàn àárẹ̀ nínú àwọn àárẹ̀ tí ń bẹ nínú ara wa ẹ̀sìn ọ̀tako kalẹ̀ hospital ká ṣe gan fún wa lóògùn bí ọba ti jẹ́ ntọ́lọ́ ni a máa tó ní a mu ẹ̀sìn ọ̀tako má parẹ́ o ọ̀ ṣàdúrà ó sì lóògùn. wọ̀lùmọ́dọ́gbọ̀lù máa náwó ẹ̀rọ àwọn àárẹ̀ tó jẹ́ pé òun ti àárẹ̀ mi ni èyàn ṣe tẹ́sítì wọn nìkan kan ò ṣe nǹkan sì ń ṣe èyàn ọfẹ́ ju rẹ̀ sínú kànga ọfẹ́ gbé nǹkan jẹ ń rorò kúrò nípa ẹ̀ ọfẹ́ jáná mọ́mọ́tò lẹ́nu kò rọrùn sùn bọ́ bá ti jí ó jí náà nu àsìkò tó bá ti jí náà lórun rẹ̀ pin ẹ̀yìn bẹ̀rẹ̀ sí rìn káàkiri bí wèrè wọ́n ní onítọ̀hún ní máa ṣe òun náà ni pé yọ́ọ́ máa ka bákọ́ra dáadáa suratul bákọ́ra ẹ̀lẹ́ mójútó ẹ̀yin jama suratul bákọ́ra ẹ̀lẹ́ mójútó. anabi sallallahu alayhi wa sallam anabi ni ikra suratul bákọ́ra arábìnrin mójútó suratul baqara fa inna akhadhaha baraka bẹ́ẹ̀ bá ń ka àlùbáríkà ọmọ wọlé yín wa tarkaha asra èyàn máa lose èyàn máa lose nǹkan máa bọ́ fún yàn téèyàn bá ka baqara wala tastati'uha al-batala gbogbo àwọn àsànkánsí yàn tí wọ́n bá sà kò ní wọlé tí wọ́n bá ti ń ka baqara èyàn máa yá nínú ẹ̀sìn wa nínú àwọn kan tẹ́ ẹ máa òun náà ní pé ká ẹ máa jòkó wáàsí ẹ máa lè gbọ́ wáàsí sórí wáàsí yẹn òun náà ni ìwòsàn fún àárẹ̀ tí ń ṣe ọ́ nínú ẹ̀mí tó bá ti ń gbọ́ wàásù tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run ṣàlékún àlàáfíà. lẹ́yìn náà ẹ lè wá ìwé àdúrà tí wọ́n pè ní citadel citadel of believer hisnul muslim àdúrà rẹ̀ tó wà ń bẹ̀ àti tìrọ̀lẹ́ ọmọ kà á láàárọ̀ ọmọ kà á rọ̀lẹ́ bó bá ti ń ka ọlọ́run bá aláwọ̀ padà fún ọ níwòsàn ẹ̀mí yóò sì fún ọ níwòsàn ara abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti wa ta'ala kọ́lọ́mọ́jẹ àárẹ̀ ọ̀jẹ́ sábàbí orí ibú fún wa nílé ayé ń bí àtijọ́ alqiyama wassalamu